فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة دلالة وكل ضلالة في النار. No. نعم. أعوذ بالله من الشيطان الرجيم وإن غدوت من أهلك تبوئ المؤمنين مقاعد للقتال والله سميع عليم إذ هم الطائف فاشلا والله وليهما وعلى الله فليتوكل المؤمنون ولقد نصركم الله ببدر وأنتم أذلة فاتقوا الله لعلكم تشكرون يكون للمؤمنين ألا يكفيكم أن يمدكم ربكم أن يمدكم ربكم بثلاثة آلاف من الملائكة منزلين خمسة يمددكم ربكم بخمسة آلاف من الملائكة مصورين وما جعله الله إلا بشرى لكم ولتطمئن قلوبكم به وما النصر إلا من عند الله العزيز الحكيم يقطع طوقا من الذين كفروا يقطع طوقا من الذين كفروا أو يكبتهم أو يكبتهم فينقلبوا خائعين ليس لك من الأمر شيء أو يتوب عليهم أو يعذبهم فإنهم ظالمون ولله ما في السماوات وما في الأرض يغفر لمن يشاء ويعذب من يشاء والله بطل الرحيم الأوقف رعبا أطرات الصلاة فوق النبي محمد صلى الله عليه وآله وسلم بضع أرى إلي النبي أرى صحابه gbẹ̀mìtì ó ń tẹ̀lé ìlànà ànábì tí ó fi di ọjọ́ ìgbéǹde àkẹyàmà ẹgbẹ́ náà tó fi ìfẹ́ sí àtọ̀rọ̀ yìí ó fi kárí wọn. bákan náà a tún dúpẹ́ fún ọlọ́run ọba látara pé ó fi ẹ̀mí wọn kalẹ̀ bí ọ̀pọ̀ mi ti ọdún yìí fourteen forty two olùwọ́ba iṣẹ́ ìgbìmọ̀ náà kù nínú àwọn tí wọ́n gba bọ́ọ̀lù náà. ìgbà tí agbadidi ọdún tí ó kọjá lọ kò sí ẹni tí ọkàn rẹ̀ balẹ̀ wípé òun ọgbà tọdún yìí lọ́wọ́ àti ṣe pé àsìkò tó ní wọ́n bá kọ kalẹ̀ fún oníkálukú kò tí ì tó náà ni àkóso láǹfààní látòkì pàdé báyìí. akílógó àwọn mùsùlùmí tí a máa ń fàyè láti máa gbọ́ ara wa nítòsí àti ní jìnnà ìpè àpò iṣẹ́ ọ̀rẹ́ yẹni pé iṣẹ́ àwọn ẹ̀rọ bọ́ọ̀lù tí a ń gbà tó adẹ́rọ̀ tí ọlọ́run lọ́ṣà ìdáyẹ ìdáyẹ fún wa. lọ́sọ́rọ́ tó áàlì mọ́rán náà ni àwọn ṣe. sáwọn nìṣẹ́ náà Suratu Ali Imran náà ni àdúró ní ọdún tó lọ níbi àyà ọgọ́rùn kan àti ogún níbi àyà one twenty. وحصل لك في الآية 121 يذكر سورة آل عمران ọ̀rọ̀ nípa àwọn ìdí àwọn kókó tí Qur'an tó máa ń kúrò nílé ọ̀kan nínú rẹ̀ náà ni ọjọ́ ìbẹ̀rẹ̀ tí a ti bẹ̀rẹ̀ nínú ìlú òun náà ni ọ̀rọ̀ nípa ìtàn tí ó ti ṣẹlẹ̀ àmọ́ ìtàn tí a ń kà yìí tàbẹ́kà ó jẹ́ ìtàn tó ṣe pé ó súnmọ́ tẹ̀yẹ́ ṣẹlẹ̀ láìpẹ́ bí àwọn sàhábà wọ́n ti ń lọ rí sí ẹ̀rọ ìgbà tó ṣẹlẹ̀ báyìí kí ẹ mọ̀ pé ipa ní ọ̀ka kankan nǹkan tí ọlọ́run bá fẹ́ ṣe náà ni yóò ṣe. ọlọ́run máa ń sọ nípa ogun oṣù ọ̀rọ̀ ogun tí a lẹ́yìn sọ̀rọ̀ fẹ́lẹ́ ló jà pẹ̀lú àwọn ètò yìí náà ni ìtàlẹ̀ ọlọ́wọ́ bá ń sọ fún wa nínú sọ́rọ̀ sí àǹkà yìí. أعوذ بالله من الشيطان الرجيم اللهم إني وإيك غضبك من أهلك تبوئ المؤمنين مقاعد للقتال والله سميع عليم. قل وأني والنبي صلى الله عليه وسلم rán àwọn mùsùlùmí létí ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ níbi ogun oṣù níbi yìí ọlọ́run máa ń ṣàlàyé fún àwọn mùsùlùmí nǹkan tó ń ṣẹlẹ̀ níbi ogun oṣù láti fi dá wọn lójú pé ipá àwọn mùnàfíkì kò ká nǹkan kan tí ọlọ́wọ́ bá fẹ́ kí wọ́n lè ṣe. tó bákan náà nípa ẹni tí ó ti ń jẹ́ mùnàfíkì wọ́n tó lè rí nǹkan ṣe kódà kékeré tó a ṣe pé ọlọ́wọ́ bá kàn fẹ́ bẹ́ẹ̀ wọ́n lè ṣe àdánwò fún àwọn tí wọ́n jẹ́ olùgbàgbọ́. ọlọ́ni wọn tí ìgbàgbọ́ wà nẹ́bí rántí ìgbà tó dájí lẹ́yìn àhẹ́lẹ́ tó kú lọ́dọ̀ ara ilé rẹ̀. àlẹ́ rẹ̀ ló kẹ̀sí ẹgbẹ́ bá ṣe mọ̀ ipe kẹ̀sí wọn ni à ń gbára lé púpọ̀ láti lọ kà. لكن ما جبت القرآن من أهلك نبي الإمام ابن كثير فقط في سورة أما الإمام البغوي أولي أولا أهل الرسول يرى لأن الله عليه وسلم يجيكم به وليس àlẹ́bí jáde lápẹ́tọ̀ àìṣà ní àárọ̀ gbà tó jáde tùbẹ́wé olùmọ́kùnrin náà nàkọ́ àìdẹ̀ nílùú kìtàlì àlẹ́bí lọ lè ń ṣètò bí àwọn mòmìnir ó jòkó bí ìdó dúró pé wọ́n dúró báyìí ẹ̀sùn báyìí náà ni mo jáde inú àwọn tó jẹ́ ọmọ kéwu ibnu abbas radiyallahu anhu. ولقد رسول الله صلى الله عليه وسلم من منزل عائشة ويا النبي جدي لا أرى نداجي wọ́n lọ sí ilé àáṣà yẹ́mṣí ọjílá ṣùgbẹ́ okó lábílẹ̀ àáṣà yẹ́mṣí àlẹ́ àrẹ̀jìlẹ̀ yìí ìlà ọ̀ṣùrìn ànábi wá fi ẹsẹ̀ ọ̀rọ̀ lọ sí ọ̀ṣùrìn ogun kankan kò bọ́ra kúmi kò fi kẹ́tẹ́kẹ́tẹ́ ó rìn lọ ọ̀ṣùrìn fúnra rẹ̀ fàjà ẹ̀là yẹ̀sí fún àbùhábà ó wá bẹ̀rẹ̀ sí ní to àwọn àbùhábà rẹ̀ ó tò wọn pé òun dúró síbí ìwọ́n lọ́dún dúró ń ẹ̀yìn báyìí ní kẹ́ ṣe dúró ọ̀rọ̀ lè tó ọ̀rọ̀ láti ṣe kí wọ́n fi lè yẹ tí ẹ máa ń karú àwọn àárẹ̀ yìí. Tòlí ní la tó bá di ní ọ̀la yìí ká ra wúrà yìí lórí atẹ́gùn tó ń pẹ́ yìí tó ọ̀rọ̀ wọn yóò tẹ̀lé ọ̀kan wá ní ẹ̀kọ́ lórí ọ̀rọ̀ tó ti tẹ̀lé tó wá lórí wa. سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت Thank you.